ìgbà máa ń yànjú lèmi gbà bẹ́ẹ̀ gbòòrò rẹ̀ kí ló ti ẹ́ máa yí rí ẹ̀ orun tọ́ọ̀bù díẹ̀ gbogbo mi orun tọ́ọ̀bù ẹ fúlẹ̀. sùúrùtù ló wò yẹn tó bá sì wà á gbọ́ bẹ́ẹ̀ kí ló ti ẹ́ ó yẹ yí ni ó bá gbọ́ mi bàbù mi bàbù wàhálà tó lè dúró pé mi bàbù kí ló ti ẹ́ hm, sọ̀rẹ́tẹ́rìsì. bá sùúrùtù kí ló ti ẹ́ sùúrùtù lọ́dọ̀ ah, sùúrùtù bá mi gan ni sùúrùtù pákó màgànà. ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀ lógún náà bẹ́ẹ̀ ni sọ fún sì kí wọ́n. ẹ̀ka ìyẹn ká. ọlọ́nkà abó sí. ẹ̀fọ́ gbọ́dọ̀ ṣe é pèlè. wọ́n ní pápó lọ́gbọ́dọ̀ bá bá a sòrò tù. wọ́n bọ́ ọmọ kí wọ́n tó kìsà. fọmọ nílà kìsà wọ́tá ní bá dáa fọmọ nílà kìsà. ní oògùn ní oògùn ní oògùn pàdé fọjọ́ nǹkan. ní oògùn rẹ̀ jẹ́ jíjẹ. yóò sì bẹ̀. máa máa máa kọ́ wọ́n náà ni wọ́n náà ojú wọ́n gbogbo wáyé gbogbo wáyé wọ́n ní ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀ ló fi ń nà. ní ìgbọ́ Yorùbá bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀ ló fi ń nà. ọ̀gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún ẹ ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ gbé ọwọ́ bẹ́ẹ̀ lọ ara yẹ láì láì láì láì. ẹbí náà ẹbí náà wọ́n ní mímọ̀ Yorùbá gbé ọba ara rẹ̀ ló fi ń nà. ó dùn mí ó ń dùn mí.